One other Nigerian tried fight. This evening you will die. Versus when Yoruba people fight. Ah, I hear my bag. tó bá bí ẹ̀dá ìwọ tún bú ìyá mi ìyá mi ìyá tó bí mi tó bá tó bá bí ẹ̀dá ìwọ tún bú mọ̀ ẹ́ wọ́n máa wọ̀ ọ́ tẹ̀mí ò fílẹ̀ mo ní kò fílẹ̀ mo ní kò fílẹ̀ ìwọ fílẹ̀ fẹ́ mi ìwọ kò fílẹ̀ fẹ́ mi àìjẹ́ bàbá yẹn lóṣù ìwọ ìwọ oníṣe báyìí tó dé láti mọ́ta oníṣe báyìí àwọ̀ rí oníṣe báyìí oníṣe báyìí mo ní kò kí ló ń ṣẹ́ nà fílẹ̀ fún mi kí ló ń ṣẹ́ nà. Ah o kúlẹ̀ yìí. wọ́n bá tọ́lọ́ ń gbọ́ ah. ṣùgbọ́n wọ́n tún ṣe é bá. wọ́n ṣe báyìí. Ah. eight hours later. ó dẹ̀ mọ mi o èmi máa rọṣẹ̀ èmi máa rọṣẹ̀ báwo ńlá ti sálọ o iná ọ̀rọ̀ ta ló ń. àmì wáàgì kan mami wáàgì kan. one eternity later. lémi ó lọ bú bàbá yẹn búyà mi ó búyà mi ìyá tó bí mi lọ́mọ èmi kazeem ọlárẹ̀wájú usman akọ́nbí joshua peters ó bú mi wàláì ló máa bí da èmi ìwọ kan filẹ̀ filẹ̀ sẹ́miù dà sẹ́miù ẹ̀kọ́ ní túbà ìtúkọ̀ máa fọ́ bẹ́ẹ̀ lórí.